ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ọpẹ́ fún ọlọ́run ọba ọ̀ká tí ọpẹ́ tọ́ sí alékún ìkẹ́ ọlọ́run orí ajẹ́jẹ́ tán ọlọ́run kuma bá nabuwa muhammadu sallallahu alaihi wasallam gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí a ń bá rọ lánàá ọ̀nà ni al-muqaddima tafsir Qur'an ọ̀rọ̀ tí síwájú si kó tó di pé a máa lọ síbi títú alukur'an. bàbá fẹ́ tú alukur'an ó ní àwọn ìlànà tí ṣẹ̀rí àgbékalẹ̀ tá a máa fi tú alukur'an tó fi jẹ́ pé almufassir ẹni tí ń tú alukur'an karim yóò máa balagọ́. رسالة الله سبحانه وتعالى على هرودته yóò máa jí sí ọlọ́run ọba yóò máa mú iṣẹ́ ọlọ́run ọba dé etí gbọ́ àwọn èèyàn lórí èròǹgbà ọlọ́run ọba ìyẹn ni pé tó fi jẹ́ pé nǹkan tí ń sọ fáwọn èèyàn gan-an ìtọ́lọ́ngbà lérò nù bí ẹ bá fẹ́ ti tafsir kó tó di pé irú bẹ́ẹ̀ ń gbígbà tú alukur'an yìí fún àwọn èèyàn ó ṣe déédéé tọ́lọ̀ ń fẹ́ sọ fáwọn èèyàn ó ní ìgbésẹ̀ tí èèyàn máa ń gbé ìyẹn la sọ lánàá pé lọ́dọ̀ àwọn afá onímọ̀ tafsir wọ́n ní tafsir ọ̀nà méjì ló pín sí bó ti ẹ̀ jẹ́ sí pé àwọn afá wọ̀nyí àwọn kan bẹ láwùjọ ti wá nísìnyí tí wọn ò fi tí wọn kún torí pé àwọn àwọn ọ̀tàn pé eré ẹ lè dàrú débẹ̀ ó ní òjé kí wọ́n fi kún tí ó máa túmọ̀ pé ìyẹn ti pe tahrif èyí tí àwọn al-Yahud tí wọ́n kó sí gẹ́gẹ́ àpẹẹta fúnra lánàá irú ran tafsiru bẹ́ẹ̀ kò sí nínú tẹ̀kísímù táwọn afá pín ó ní ká sọ pé à ẹ̀yin arọ́fà ọlọ́mọdé akọ yín ní kùránì àwọn afá yóò mọ̀ pé eré yẹn lè burú débẹ̀ tí yẹn ní ọlọ́run dákọ̀ ọ̀fà nínú alukuhan ní òjé kan fi tí wọ́n kún alákin máa mẹ́kàn á sì àlàyé tí wọ́n náà tòsí wọn inú wọn jẹ́ pé kẹta nínú ọ̀nà tí àwọn tí ọ̀nà títú alukuhan tó pín sí. tẹ̀síwájú alákọ̀ọ́kọ́ ìtumọ̀ tí tó jẹ́ alákọ̀ọ́kọ́ onílànsá ìlọ lánàá ó ní tafsiru alukuhan bil mahsud tẹ̀síwò eléyìí mumtazu ni òun ló dáa jù nínú tafsir tẹ̀síwò ẹlẹ́ẹ̀kejì òun ni tẹ̀síwò al-Qur'an bi-ra'yi kéèyàn tú al-Qur'an pẹ̀lú làákàyè eléyìí píkejì tẹ̀síwò al-Qur'an bi-ra'yi asọ́lá nàkó òun kùsùn mélòó òun kùsùn méjì omi wa bira ilmahmud pẹ̀lú lákàá ilẹ̀ yẹn fi tú Kùránì lóòótọ́ o àmọ́ àwọn olùmọ̀gbà wọlé ìpíkejì rẹ̀ bira ayi almadmud lákàá ilẹ̀ yẹn fi tú àmọ́ àwọn àfáwọ̀gbọ̀ wọlé so ẹ̀sìn alákọ̀ọ́kọ́ la ń sàlàyé lọ òun náà ni tafsirul ká tú alukohan pẹ̀lú ẹ̀rí ọ̀nà mẹ́ta òun lèèyàn lè fi tú alukohan pẹ̀lú ẹ̀rí ìpín alákọ̀ọ́kọ́ là ń sàlàyé lọ lánàá ìpín alákọ̀ọ́kọ́ ní ẹlẹ́ẹ̀kejì là ń sàlàyé lọ ẹlẹ́ẹ̀ka alákọ̀ọ́kọ́ òun ni tafsiru lil Qur'an bil Qur'an tafsiru lil aya bil aya àwọn súra míì àbáwọn àyà míì wọ́n wà nù alukuhan tó pé pẹ̀lú ìgbéde lárúbáwá dáadáa kò lè jẹ́ kéèyàn gbàgbọ́ yẹn tọ́lọ̀ ọba sọ mẹ́ẹ̀ àfi kó jẹ́ pé inú kuhan gan-an lẹ́tìrí tùmọ̀ rẹ̀ a ní láǹfààní àti má pèjú ìkọ̀kọ̀ wọn wọn lónìí àti sàlàyé nínú lánàá lórí ẹlẹ́ẹ̀kejì láwá wà tafsirul Qur'an bisunna أي بالحديث، ká tú alukuhan pẹ̀lú hadithi anabi muhammad báyà gbà tá a wo pé ǹjẹ́ ọlọ́run ọba tẹ̀ tú àyà yìí tabarẹ́ àti takoko àyà yìí ipa èdè lábáwá ọ̀ka ǹjẹ́ ọlọ́run tẹ̀ tú tá a bá rí tọ́lọ́run ti tú àwọn òpin ǹjẹ́ anabi tú ó kù tẹ̀ sílùú sànàbì tafsiru ta nẹ́bì náà ka tafsiri la tafsiru ta nẹ́bì bí tafsiru tọ́lọ́ náà ni li annahu la yantiqu anil hawa anẹ́bì ò kí ń sọ̀rọ̀ fẹ́nu bá a ti lè fi tafsiru ẹnìkan ó bá ti kó jẹ́ tá a lè fi da tafsiru ọlọ́run bá nù bẹ́ẹ̀ náà la gbọ́dọ̀ fi tafsiru ẹnìkan da tànẹ́bì nù. No ló fi jẹ́ pé tẹ́bá rí àwọn sọ̀hábà tẹ́lẹ̀ bá tú alukuhan lọ báyìí tẹ́lẹ̀ náà tú nígbà kejì rẹ̀ táwa takura wọn àwọn èwo ni kurani support èwo sì ni hadith lẹ́gàn yìí ló support bí ìta sọ̀lá náà nípa fọ́lù lẹ́yìnlá ti ní sàbà àwọn mi sàbà tí wọ́n ní àyà sọ́wọ́n dùkọ́n pé ń túmọ̀ òru nísù ṣàbán so ní sókí tafsir ẹlẹ́ẹ̀kejì náà nìyẹn tafsiru al-Qur'ani karim bi sunna aw bil hadith káfí hadith tó àti àwọn sọ pé anabi sallallahu alayhi wa sallam òun ni ọmọ tó al-Qur'an ní ìbáyìí lóòpẹ́ ìpàwọ̀ sí kí ni àwọn gbàgbọ́ yìí rẹ̀ eléyìí náà sọ fún aláàna a sì má kojú ẹ wá òun ló fi fún àyà tó gbajúmọ̀ lọ́wọ́ gbogbo wa fawailul lil musallin ibi dandan ọlọ́run kó máa bá àwọn akírun alimusallin ló dákọ àwọn kírun. fóònù láti àwọn ìpín tọ́lọ̀ bá ń wí léyìí àwọn kírun kírun tó wá dáhùn èyí tó wá ń kírun kó tó sọ̀gbá kò ibi eléyìí ó wà nínú ọ̀nà kẹtẹ́ pé àwọn christian tí wọ́n fi ń rí ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí darí sínú ẹ̀sìn christianity nítorí pé wọn ò rí kúránì tú àwọn á ní ibi dandan ọlọ́run kan báwọn wọn á mú kúránì translate fún wa wọn náà kà á. bẹ́ẹ̀ sì ni kọ́dà mi àyà ìmọ̀sọ́lá àná pé nínú àwọn ọ̀nà tí kúránì náà fi ń túra wọn àyà tó tẹ̀lé òun ló tú àyà yìí so àpèjúwe méjì ló wà mẹ́lẹ́ yìí tafsir al-Qur'an bil-Qur'an ó wà ń bẹ̀ wà tafsir al-Qur'an bimada bil-hadith tafsir al-Qur'an pé alẹ́ fawailun lil ibi dọ́dọ́ ọlọ́run kó máa bá wọn akírun wà ní alladhina hum an salatihim sahun ó ti fàṣàrà rẹ̀ nìyẹn ó ti wá tú àwọn akírun tí ń sọ òun ló ṣàlàyé rẹ̀ bí ẹ bá ti àyà tó wájú yìí a lè mọ ọ̀rọ̀ àwọn atúnú tó wọn bá ń sọ nílà yìí. alladhina hum an salatihim sa'un. ajá pé kì í ṣe gbogbo akírun òun lọ́nà bá ń bá wíńbà yìí. àyà olójà gbọ́ yé àyà kejì nu àyà ń ẹ wá wò túmọ̀ tẹ́ pé ó ti gbajúmọ̀ láàrin gbogbo apápátá kọ́dà ọ̀pọ̀lọpọ̀ àwọn náà wọ́n ti tú fún alẹ́ nu pé ibi dandan Ọlọ́run kó máa bá gbogbo ẹ tí máa ń kírun sísìn tẹ́mi rẹ̀ sì kú níbi ṣẹ́pẹ́ àṣàbákòrò kò sọ́ra kò sẹ́sẹ̀ níbà yóò bá nẹ́bì náà wí yóò bá nẹ́bì wí torí èèyàn là nẹ́bì náà. ẹ wà pé sọ́wọ́ rọrùn kọ́dà bó ṣe lákàtà lè yóò kí kí ẹ máa ronú kò lóyún kò rọrùn. musa mọ ẹrú ẹlànà anam sọlọ lọwọ sọlá ó ṣẹlẹ̀ sáà nẹ́bì náà rí. nígbà táwọn nàbí kiri àdìsí náà wà lọ sọ ó ti wà ní muslim hadith sahihu ni anabi ń kírun lọ́wọ́ ojú anabi wa lọ bí ìlà kan nínú aṣọ tí ó wọ̀ títí ń kírun gbogbo àti lọ bí kan èmi ò náà lọ sí kí nìyí yóò lọ síbẹ̀ ó ní ìlàyé àti rí eléyìí tí awọ báyìí tẹ́lẹ̀ yóò wọ̀ anabi sì ń kírun tán anabi bá bọ̀ tó ní wọ́n bọ́ anabi lásán náà ni wọ́n ní ẹ bá ń dá aṣọ ìpadà fẹ́ tó bùnmi tó bá ní etí òní làlá kó fún mi ní ìbẹ́ yìí subhanallah torí pé ẹ̀mí rẹ̀ lọ síbẹ̀ níbi ìrún anábì nù láwa ni wọ́n rì ádámà ń sọ gbogbo ìgbà ẹjẹ́ a máa dáàbò bo ara wa bàbá fẹ́ kírun kò dáa kéèyàn máa wọ́ sọ tí wọ́n kọ̀ nǹkan sí lẹ́yìn ìwà mọ́sálásí ọ̀wà tẹ̀sí kírun ọ̀wà kíkí ní ilé rẹ̀ náà kọ nọmba ten ọkọ̀ ten ó tún wá jẹ́ aṣọ tẹ́sí àbí asọmọ yù òun ti wá wo ẹni kan tó tó ń torí òun náà wo bọ́ọ̀lù díẹ̀ tó bá ti rí bẹ́ẹ̀ ni tó ti bá sọmọ yù. nahmaduhu wa nasta'inuhu wa. tó sì pé asọmọ yù ni òun wà pé ẹ ọmọ yìí rèé sí Ronaldo tó nà nígbà tẹ́ni láàrin ìgbà ẹwọ ẹwọ ẹmí ti lọ sí kọ́lá òtí kò lẹ́yìn òun ó ti bọ́ sí bíìgì omi ìwọ kọ̀ọ̀kan mi òun wà fẹ́ mọ kàkí ni wọ́n akọ yìí onílé onílé kìnìjì náà ní bá jésù àwọn ẹ̀ padà tàbáfẹ́ kírun kò yẹ ká máa wọ aṣọ tí kìnì yìí kọ́lá kẹsì nọ́mbà nìkan gbogbo nǹkan tó yẹ pé ẹni tí ń bẹ wájú wa tó tó tí ó já ẹ̀mí rẹ̀ kúrò níbi irun wàhálà ẹ̀kọ́ yẹ ká máa wá òun kò ní agbára gan o n tó mú àdébìtò ibi tó fi bọ́ aṣọ lọ́rùn tó wọ́n bùn tó lọ sókè nìyí ó ní ìfẹ́ mọ́ àwòrán awọ́rì gbogbo àṣẹ <laughs> ọlọ́run sàmọ̀nà wa tòun eléyìí àkàfi mú ẹ̀rí wa pé kọ́dá àwọn oṣù ẹ̀sán nẹ́bì náà láàbí àyí ayé pé gbogbo mùsùlùmí máa ń kírun gbogbo wọn wọ̀nà wọn lọ pé wáyélú ọ̀gùn kan ní àyè kan ní nnájà nàmà téèyàn wọ̀ sígbó aláwọ̀ náà nù kò rí bẹ́ẹ̀ yẹn ló fa Ibn Taymiyyah rahimahullahu ta'ala ó ní tó bá já sí wípé alẹ́dínà hum fi salatihim sa'un lọ́nà bá dákọ ni kò sẹ́ni tí ò ní kó sínú gbogbo alábáwọ̀ náà torí fi àmọ́ ní à ń salati à ń ní ẹni iye ò sí lórí irun tó fi ronú tó ó ti kú ó ti mú ìfẹ́ ni iye ò sí ní orí irun à ló já mà alẹ́dínà à ń salatihim wọn ò sí lórí irun ìtumọ̀ wọn bá dẹ́ fún káàtà máa ń ronú nígbà tí wọ́n sí lẹ́rùn kí ló ákẹ̀wọ̀n tó lọ́rún gbẹ̀rún sí lẹ́rùn kí ló ákẹ̀wọ̀n lórí lẹ́yìn òní ló fi jẹ́ pé tẹ̀síra nẹ́bì òun ló jẹ́ arọ́nà lọ níbi àyà yìí arọ́nà kan lọ bá nẹ́bì sallallahu alaihi wasallam ó ní sọ́hábà lòun náà lábáwá sì ni ìgbà tó ọmọ lábáwá ò gbọ́ odidi àyà yìí ìgbọ́n jẹ́ pé wọ́n ni wọ́n á ní mo fi fúrábá tí wọ́n gbọ́ ọ kìí ṣe gbogbo aya tó wà nù kùhán nípa lárúbáwá lásán lè kọ́ ó pọ̀ nù rẹ̀ títa lárúbáwá ká o tí pé ó tàn nídìí kọ́ gbọ́ lárúbáwá níwọ̀nba ó sì máa tu tí ó mọ̀ ṣe déédéé èròǹgbà ọlọ́run ọba àmọ́ ó sì pọ̀ ń bẹ̀ náà tẹ́pẹ́ ipa lárúbáwá ọ̀ka àbíkọ́ ọlọ́run tẹ̀síwá anabi Muhammad sallallahu alaihi wa sallam arákùnrin wa lọ bẹ́ẹ̀ lọ anabi sallallahu alaihi wa sallam pé kí للمصلين الذين هم عن صلاتهم ساؤون أو كان النبي قالوا النبي هم الذين يؤخرون الصلاة عن وقتها أنا طلع باباويني هم الذين يؤخرون الصلاة عن وقتها أول لا وانتو يسيطو ومن رون ولا لا كل لاسكو yẹn pé àsìkò wọn ti kọjá wọn àti wọ́n á lọ kí àwọn tọ́lọ́mọ bá wí nìyẹn tí o bá ṣe tafsiru àní Muhammad sallallahu alayhi wa sallam sọ wọn ká gbọ́yé sọ wọn bẹ́ẹ̀ jama àlè gbọ́yé ó wá pọ̀ lọ bẹ́ẹ̀ nínú àwọn tẹ́ anabi sallallahu alayhi wa sallam òun ní tú àyà yìí òun ní tú fún wa tí o bá tú àlè gbọ́yé. àyà tó wà ní sọ́tù nìsà ti sọ nípa ìrìn àjò kí lè máa jẹ́ àpẹẹrẹ lẹ́ẹ̀kejì ọlọ́ni tálọ́n táyà náà ti sọ nípa kọ́sùrù sọ́láàt lèmọ́sáfírìn náà à kò sí àwọn òfàsùn yà yín subhanallah sọ́tù nìsà ẹ̀ lọ́wọ́. náà. ọlọ́run ní yá ayọ́ lẹ́dínà amẹ́nu là bẹ́ẹ̀ kọ́ ọ̀dà kẹ́fì mọ́ títí lọ́wọ́ ẹja bọ́ síbò mí àní lẹ́tí gbé òun falẹ́sà lẹ́kọ̀ọ́ jù náà ìtò ìgbà tí ó rántí ẹ̀rọ nù àárín lẹ́tí bùn so ẹ̀kan sún sẹ́yìn díẹ̀ sí i lọ́wọ́ sàlẹ́bẹ̀ lọ́ti ti lọ́wọ́ sọ́tún ní sáì lọ́wọ́ sàlẹ́bẹ̀ lọ́ti rí. إذا ضربتم في الحد إذا ضربتم في الحد تبا سيرìn àjò فليس عليكم جناح kò sí láìfí fún yín kò sí ẹ̀ṣẹ̀ fún yín ẹ̀hẹ́n an taqsuru min as yín kù إن خفتم الذين إن خفتم أن يفتنكم الذين كفروا تيبات طيا كانوا جفيري كما كفتنا باين كسلا في فوني كدينكم آية yìí ó ti fi ṣáàtù mọ́jẹ̀mú kún in tó lè mú wa láti dínrùnkù kí nìkan náà tá a káwọn gègèrí káwọn kó fitinà bá wa ní nàìjíríà lónìí àsọlùmí sáwọn àwọn gègèrí ń dààmú wa bàbá fẹ́ lọ́yà ń ṣe kó àti àti gègèrí àti mùsùlùmí àjọ ọmọ tó ẹnì kan dààmú ẹnìkan yìí táwọn sọ pé ajẹ́ pé àní pẹ̀lú àyà yìí ayé kò ní sìkà ṣe kí nìyí ká ṣe kọ́sùrù mọ́ nìyẹn ká ní àyà la wò but kò rí bẹ́ẹ̀ ìyẹn ló fa àwọn sábà lọ́ba àdàbí sallallahu alaihi wasallam wọ́n lọ bá nàbì wọ́n ní wà nàbì kí ló wá dé tá à ń sin àjò a sì ní fọkànbalẹ̀ a kàn wá dín òkú kí làwọn ibi wa sọ ń gbà náà ó ní innama hiya sadaqa minallah faqbalu minallahi sadaqa anabi ní sàárà tọ́lọ̀ ń ṣe fún yín nu ẹ̀ sì lọ́wọ́ ẹ̀. bákan náà kálí bàbá àwọn sàhábà àwọn gẹ́gẹ́ fúnra wọn wọ́n ní àkọlé kan láti máa mọ̀ túmọ̀ alukuhan látọ̀dọ̀ anabi muhammad nígbà títúmọ̀ rẹ̀ pípa alágbára wa ti kíni yìí tí ò bá ka. òun ló fi jẹ́ pé aṣọ lánàá ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn mọ̀ wá wọn wò nídìí afá lábára ta akọ́lé náà fún ekúgbà nìní à àwọn sábà yé wọn sí. ọlọ́ni inna Allaha wa malaikatahu yusalluna ala nabi. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما أقوالنا لا ضرر لي الله ني إن الله دادج والله أبا وملائكته أتام ملائكة يصلون على النبي وانسي أتراتوا النبي يا أيها الذين آمنوا قلوا أن مقيتني ماني sọ́lù àléhì ẹ̀yin náà ẹ ṣe àsàlátù fún ànábì wàsálìmù mo tún fi kó ti yín ẹ tún ṣe sàlámù fún ànábì tẹ̀sílẹ̀mà níbi àyà yìí nǹkan méjì lọ́lọ́run ní kí a ṣe fún ànábì asọ́láàtù wàsálàmù kí ló lémi sọ̀láàtù kí ló lémi sàlámù tí ò wá yá wọn tàbí tí wọ́n ti wá lọ sọ́dọ̀ ànábì torí pé àsọ̀lá ó lè túmọ̀ tutlaq ala duha ayana àsọ̀lá tutlaq ala duha àsọ̀lá tí a máa mí ni àdúrà ti ti ń gbà mí ẹ sàrà fún anabi muhammadu anabi ọlọ́wọ́ jẹ́ dáa fún ọ wàsọ̀lá ayana tutlaq ala sọ̀lá al-mafruḍa àwọn ọ̀run wákàtí márùn-ún tá a máa ń kírun ni ó mélòó kéde yìí ó mélòó sọ̀láàt ìwé ọ̀nà ká ti fáwọn ẹbí lè báyìí ó sì ní sọ̀lú bá a bá sì fẹ́ pààyàn lára tó kírun bá ti rí lẹ́nu àlébi ní sọ́lú kàmọ́rọ̀ ayé ti ó tọ́ yé àwí àlẹ́bí náà mọ̀ ní sọ́lú àlẹ́yìí ẹkún ẹkún àṣìbí sọ́dún náà ká ṣe bá ti gbọ́ yé ìwọ ṣe bá ti gbọ́ yé ìwọ náà ṣe wọ́n lọ bá nẹ́bì àmọ́rọ̀ na rọ̀bùnà annusọ́lì aláìkì ọlọ́run bá pa wá láṣẹ ká ṣe àṣàlátù fún wa nẹ́bì wọn sálìm ká ṣe sàlámù fún wọn ni àmọ́ sàlám wọn ni ọ̀wá ní sàlámù tiẹ̀ fàkọ́d àlámtà náà ó ti kọ́ wa ní salam fakaifa nusalli alayhi bó o láti wá máa sàlátù fún wa ní muhammad sallallahu alayhi wa sallam sòtẹ kí ni lọ́bẹ̀rẹ̀ lọ́wọ́ anabi ayé àwọn òye wọn tó wọ́n sọ lọ́bẹ̀rẹ̀ anabi anabi wa dákẹ́ wà bí hadith pé wàsá kàtà rasulillah anabi wa dákẹ́ lẹ́ẹ̀kan náà anabi wa ní kúlú àwọn èèyàn gbọ́ àgbọ̀ yẹ́sìn náà o sẹ́ẹ̀rí kúlú tá anabi sọ̀hún ẹnu wọn béèrè pé kí ló dé tá ànábì fi sọ pé kúlù kò nídìí kó sọ kúlù mọ́ torí pé wáyù ni lórí jẹ́ pé gbogbo kúlù kúlí tí ń bẹnu Qur'an ànábì ò lè yọ kú o tó bọ́lá ṣe gbé fún un ya kúlì wà láwùú àdúgbò wa ṣe kó iná náà ní kúlì kúlì kó wá yọ kúlì kó mẹ́ẹ̀ kó ní àmọ́ra ní rọ́bí àkúlà làkún kó wá rí bẹ́ẹ̀ fún yín ànábì gbọ́dọ̀ sọ bẹ́ẹ̀ ajẹ́ pé amúrù látọ̀dọ̀ lọ́wọ́n ba bẹ́sẹ̀ gbé fáńlẹ́bí náà sọ lónìí ala ọmọ ẹ̀kọ́ ẹ̀ máa sọ pé Allahumma salli ala Muhammad ló fi sọ̀rọ̀ láti Ibrahim àkàlẹ̀ fún wa. sílẹ̀ jẹ́ na ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kẹta ó ní tafsiru al-Qur'an karim bi tafsiri as-sahaba wat-tabi'in aw tabiin bàbá wo àyà tó rú wa lójú tá a wá tafsir ẹnu Kùránì tá a rí túmọ̀ rẹ̀ òkú ká bọ́ sínú hadithu abásun bọ́ sínú hadithu náà tá a rí ẹjẹ́ àwò àwọn sọ̀hábà wọ́n sàtú àyà yìí pò làwọn ṣe tù kéèkan tiẹ̀ kéèkan tiwa kèétí kan àwọn àfa wọ́n ti àwọn olókè ní tafsir sọ̀hábà wà tábìrín àwọn sọ̀hábà àti tábìrín. àwọn sọ̀hábà hárè wọ́n lè túmọ̀ alukuhan lóríṣiríṣi ọ̀nà eléyìí ni tó ń gbọ́ yé lélẹ́yìí eléyìí náà ni àyà tí wọ́n lọ gbọ́ èmi ò gbọ́ yé bẹ́ẹ̀. àwọn sọ̀hábà yìí náà tó wá lọ́gàá àwọn náà ṣe kí ni àwọn náà lọ́gàá àwọn àgbà mufasirun nínú àwọn sọ̀hábà alákọ̀ọ́kọ́ òun náà ni hibru hadhihi umma abdullahi bin abbas títẹ̀ sí ẹlòmíà takò tẹ̀sí rẹ̀ sí ẹ̀ láàmú àyàfi títẹ̀ sí rẹ̀ ni tó takò tiẹ̀ ni tó bá ní dẹ́lí látọ̀dọ̀ ta ni tọ́lọ́n àbátọ̀dọ̀ ànábì nínú wọn òun náà Abdullahi ibn Mas'ud fásitì náà àgbàlá wọn náà bí wọ́n ṣe nímọ̀ papọ̀ hàn tó Umar ibn Khattab radiyallahu ta'ala anhu ó ròyìn wọn ó ní Umar ní sọ bẹ́ẹ̀ o àwọn ni wọ́n yin àfàwà Abdullahi Mas'ud báyìí pé àyà kan ò lè sọ̀kalẹ̀ ní Qur'an àyà kí fi Abdullahi Mas'ud. kó mọ ibi tí àyà ti sọ̀kalẹ̀. àyà kan ní sọ̀kalẹ̀ ní Qur'an àyàfi kí Abdullahi ọmọ Mas'ud kó mọ títorí tọ́lọ́ fi sọ̀kalẹ̀ rísì tọ́lọ́ ní àbíkó mọ̀ umaru ní yóò rìnyàn báńbá ó ní Abdullahi wá rí o tó bá rí pé àyà kan bẹnu Qur'an tí ó mọ̀ tó máa rẹ̀. fáwọn pé ẹnìkan bẹ́ẹ̀ lu kan tó mọ ìtumọ̀ àyà kan nìkan hàn tó wò sí mọ́ wọ́n tó bá ní ìkó amúláyà ogun nǹkan ọ̀gùn yóò sì gun lọ síbẹ̀ yóò lọ kọ́ nínú àwọn agbamfàṣírù lọ́nà wa ó ní tẹ̀síru àwọn súfì òfin wọlé níbi sọ́tò sọ́tò cap nígbà tó wọn bá ti ń sọ̀rọ̀ àwọn tí wọ́n ń bi ọlọ́run ọba wọn nínú àwọn tí wọ́n wà ń bẹ̀ náà Abdullah kíni Ibn Mas'ud ó náà wà nù wọn àwọn mẹ́fà ni òun gan ló léwu sì kẹfà wọn àti ti wà nù Muslim àti òun làwọn sójú wa tún pé èèyàn lè máa ṣe síkì ní jama Abdullahi tó wà ń bẹ̀ yìí sẹ́kú mọ̀ ti sọ pé kò sí àyà kan nítọ́ka lẹ́nu kan àbíkó síkìnì yìí àbíkó mọ̀ ìkó sínú wà nù Kùránì àbíkó mọ̀ rísì tó ti sẹ́kìnì tó ti sọ bó fi ráwọn tí wọ́n ń ṣe súfí tí wọ́n ń ṣe síkìrì jẹ̀mọ́ ló fi sàkó wọn ajẹ́ pé túmọ̀ rẹ̀ kàn tálẹ̀ túmọ̀ rẹ̀ ni abdullahi ò ní takò àwọn tí wọ́n ṣe síkìrì ní jama tó wọn wà nínú wọn ló wà òun náà ló gba hadithu náà wá ó lòun lòun sì kẹfà wọn. na nínú àwọn àyà tí tábàárà wọn sọ àbàtàn bá tú àyà alukuhani karim tá a bá rí tí o bá tako nọ́ọ̀sù Qur'an tí o sì tako nọ́ọ̀sù hadith ọgbọ̀rọ̀ gbá wọlé ni o kéé kọ́ wa ní a àpùrọ̀ àbúrò àlọ́ tù àbúrò àwọn ọ̀dọ́ àbá rẹ. àáfà làwọn eléyìí àwọn àgbàfà wa nù àwọn sálàfù wa nù àwọn tó jẹ́ pé a máa gbàgbọ́ yahaya ala fahmihi a máa gbàgbọ́ yẹ asúnà ala fahmihi àgbọ̀rọ̀ gbáyà kan yé pẹ́ pé opposite wọn ni àgbọ̀rọ̀ gbọ́ yé bẹ́ẹ̀ èyí ó sì àgbákò eléyìí ni alùsùnà fi yàtọ̀ sí gbogbo ẹgbẹ́ eléyìí ni alùsùnà fi yàtọ̀ sí gbogbo òjọ tó yà lára Islam ẹyọ kẹyìn náà ni. lẹ́sì láwọn Súfí wọ́n mọ̀ fi gbogbo ẹnu sọ pé àwọn Súfí náà gbogbo tá à ń ṣe à ń mú nínú kí ni kìtáàbù àti súnà náà ni wọ́n dẹ̀ máa fún yín ní evidence ṣe zikiri ń jẹ̀mọ́ ọlọ́ọ̀bá ló ní a ṣe ń jẹ̀mọ́ anábì náà ló ní a ṣe ń wọ́n sì kó ti hadith wọ́n sì kó ti Qur'an ló wá dáàmú àwọn èèyàn kí ló fà wọn ò gbàgbọ́ yí hadith yẹn aláfáàmì asálàf wọn ò gbàgbọ́ yí àyà yẹn aláfáàmì sálàf bẹ́ẹ̀ lẹ́nu kàwọn kàwárí gbogbo ìjọ tó yá ní pátá àálì súnà nìkan èyí tó gbáyé jáde súnà ni tó gbáyé jáde súnà bò àwọn wọ́n àwọn ẹ̀sùn fi máa ń sọ ọ̀la ẹ̀ ó ti pẹ́ ọ̀rọ̀ mẹ́rin sọ yìí wọ́n pe ìgbà yẹn ní gbọdọ̀ fún wa ní ẹdún para ẹ pé ti pẹ́ díẹ̀ iná ọ̀yà báyìí náà ni wọ́n á pe ọkùnrin kan wá wọ́n ní kó sọ̀rọ̀ nípa kọ́dà pàtó wa sọ conclusion rẹ̀ wọ́n lórí ọ̀kọ́dà rà ó ní mọ́tíhábì alùsùnà mọ́tíhábì alùsùnà òun nìkan ló dáa jù nínú kádàrá ẹ̀gbọ́n tí gbọ́dọ̀ fowó yíyọ náà ó dára náà ń wí o <laughs> àwọn yóò sùfí o àwọn alùsùnà o àwọn ó tó wá ní àwọn kọ̀dìríyà nítorí wọn wíyọ náà nù subhanallah èyí ò lè máa jọmọ lọrin kọ́ tó máa jọmọ sẹ́yìn ìkànlọ́mù ọ̀rọ̀ lè máa jọmọ ọ̀rọ̀ ni kọ́tùmọ̀ lè máa jọmọ ọ̀fà kọ́tùmọ̀ jọmọ ẹ̀rìn <laughs> eh eh ṣé mo jà ṣe mo ṣe máa <laughs> ṣé ìlú bàbá ìlú ìmúlẹ̀ àbí ìlú ìyá ìlú bàbá láàmú àbẹ̀ ẹ̀kọ́ ni ọ̀rọ̀ pé mo jọmọ ọ̀rọ̀ nítorí pé kí ni wọ́n bẹ̀rẹ̀ pé nǹkan ṣe ọ́ ni pé alọ́pẹ̀lú wo ni ọ́ èyàn lè máa jẹ́ súfí kó sì máa jẹ́ hálù súnà kò ṣeéṣe kí ló fà á nítorí pé súfí ó dádó ni tọ́mátì ń sọ̀rọ̀ nípa alifẹ́ọ̀kù alìsìlámíyà tọ́mátì ń sọ wọ́n ti ti súfí lọ́tọ̀ wọ́n sì sọ̀rọ̀ tánilọ́tọ̀ alùsùnà kọ́dà àwọn dípò yìí náà bó ṣe ṣe nù tó bá dénú akadẹ́mí àwọn bá débi pé ẹja ṣe wá àti ti ẹ̀hànà tí wọ́n ní wọ́n sọjá padà gbábà tó máa bọ́ ní akẹ́dẹ́ wọn ẹ̀hẹ́n wọ́n yà súnà wà lọ́tọ̀ súfì wà lọ́tọ̀ so níta sọ ni pé ẹ gbọ́dọ̀ máa sọ pé tafsir sọ ábà nìyẹn ẹ nígbà ọgbà o jẹ́ sí ní kọ́ gbà á ìtọ́ fi lè gbà á àfi tó bá ní tafsiru Qur'an tó ti kíni yìí tó takò nìkan ló kù àbọ̀ orí súnà tó takò àbọ̀ orí sọ̀hábà míì tó náà takò ọwọ́ pé sọ̀hábà yìí tó ní dẹ̀lì àmọ́ láì sí yìí ni kíkà jẹ kọ́wá ní humu rijal wa nahnu rijal àfáà ni wọ́n àfáà làwa náà àfáà ju àfáà lọ́wọ́ tó bá ní sìn nínú àwọn àyà tí a rí pé àwọn sọ́ábà tí wọ́n ti kẹ́ni yìí tí wọ́n tú ẹ̀rọ sọ fún bàbá. à ń ṣe sọ́ọ́tò Luqman sọ́ọ́tò Luqman ayẹ̀rẹ̀ kẹfà ọlọ́ni wa mílẹ̀ nẹ́ẹ̀sì ayà yìí ipa alábáwọ̀ ka pé mo gbọ́ lábáwá professor ní Arabic language kò lè rí ayà yìí tú láéláé pẹ̀lú lábáwá rẹ̀ kò dẹ̀ sí bí wọ́n ṣe káyà yìí fún wa yìí ká fún wa nísìnyí bó ṣe wà ní kùránì ìwọ̀n àtúgbẹ̀ ní ìdílábá wa ìwọ̀n abẹ́ lọ ẹnì kọ̀ọ̀kan pé kí lọ gbọ́yé mẹ́ kálukú àwọn tó gbọ́yé mẹ́ lọ́wọ́ yìí báyìí lọ́wọ́ àkùdé ogun bẹ́ẹ̀ hàn. máa kà bó ṣe wà níbẹ̀ ọtí rí àbí sọ ẹnìkan ti bá wọn. ọlọ́ni wà mí náà nẹ́ẹ̀sì ọlọ́ni bẹ́ẹ̀ nú àwọn èèyàn ẹ máa rí nú àwọn èèyàn من يشتري من يشتري lahwa alhadith yashtari man ẹni tó yẹ pé yashtari yóò máa rà yóò máa báyìí lahwa alhadith alhadith ọ̀rọ̀ aláhàwọ̀ eré ẹ máa nínú àwọn èèyàn ẹni tí ó máa ra ọ̀ọ́ eré liyudilla an sabilillah ó rà láti lè sọnù kó lójú ọ̀nà tọ́lọ́wọ́ ọba ìyẹn pé ọ̀rẹ́rẹ́ tó wà ní ọ̀rẹ́rẹ́ yẹn yóò sọnù kó yóò mí sí ibẹ̀ yóò sọnù kó lójú ọ̀nà tọ́lọ́wọ́ ọba ojú ọ̀nà mélòó wá jẹ̀mọ́ àti sọ ẹ́ ojú ọ̀nà méjì ni ojú ọ̀nà tọ́lá kọ́kọ́ ojú ọ̀nà tọ́lọ́wọ́ ọba ojú ọ̀nà lẹ́kejì kọ́ ojú ọ̀nà ṣètánì ni wa anna hadha sirati fala tattabi'u subla fatafarraqa bikum an sabilihi ọlọ́run ní eléyìí lójó tèmi o ẹyọ̀kan náà ni ẹ máa tọ́ lọ wala tattabi'u subul ẹ má tẹ̀lé àwọn ojú ọ̀nà mímọ́ fatafarraqa bikum an sabili tẹ́ bá ti tẹ̀lé ojú ọ̀nà míì yóò sọ inú kó lójú ọ̀nà tọ́lọ́run ọba ọlọ́run ẹ máa rí inú àwọn ọmọ èdè ènìyàn man yashtari lahwal hadith ẹni tó máa ra ọ̀rọ̀ eré tó bá ti wá ara rẹ léyìí ẹ̀hẹ́n léyìí òde lẹ́rú ànsàbí lìlà ọ̀rẹ́ léyìí asọ́nù kó lójú ọ̀nà tọ́lọ́wọ́n ọba yóò bọ́ sọ́dọ̀ lójú ọ̀nà àṣeyìtọ́n. bẹ̀gọ́yìrì ilmi owó ti ní mà kó mà wọ́n yẹ ha hùzùwà yóò tún wá mú léré kò ní kakún yóò ti sọ́ di nǹkan tí yẹn fi ń ṣe báàrí yóò sọ di kan tí yẹn fi ń ṣe gbajúmọ̀ kódà yóò sọ ní pé tí yẹn fi ń sọ làjú láyé ni tó wùn ní mà olùwà ní ulaika lahum adabun muhin àwọn irú àwọn bẹ́ẹ̀ ìyà tí ó tọ́ sí wọn lálìkìyàmà adabun muhin ìyà tọ́lọ̀ wọn fi yẹ̀yẹ̀ yẹn ni àwọn ìyà kó jẹ́ yẹn ojú sí tìyàn àwọn ìyà sí tìyàn lójú ni onáà yóò jẹ lálìkìyàmà kí ló fa ìyà fún jẹmọ́ ee torí ọ̀rọ̀ eré tó rà ló fa àgbákò fún báyìí ọ̀ya kí lẹ ibi ayá yìí kí ni ọba tó fẹ́ ká mọ́ yìí káàbí wá jìnà sí torí nǹkan tágbọ́ ọ̀rọ̀ jìnà sí kíní yóò káàbá jìnà sí á sí kíní yìí èyí ọba kò kí wọ́n ní kẹ́lẹ̀ tá jìnà sí. eré subhanallah eh? ọ̀nà fàṣánì òrèrè lágùwá ńkọ́ lágùwá ńkọ́ <laughs> so almufasir ẹni tí ń ṣe wá àti fáwọn èèyàn kò lè bàlágà rìsálà kò lè bàlágà ọ̀rọ̀ ọlọ́run bá fáwọn èèyàn àlá ìrọ́dàtìlá tí ń tọ́nà bá gbà lérò àwọn èèyàn nígbọ́yé tó tẹ̀sírí ò ti lè kún ipá lábá lásán káyìí ẹ wá jẹ́ àlọ́ sọ́dọ̀ Qur'an báwo Qur'an lè tu ẹ jẹ́ àlọ́ sínú hadith anabi tu ààrí a máa rí tafsir sahaba aw sahabi Abdullahi ibn Mas'ud àgbà mufasiru ní àbí àti sanwó-ẹ̀lẹ̀ kan òun á tu aya yìí ẹnu tó kàn tu yà yìí nítorí tó dá ìṣìkà lọ́yà yìí kéde kan náà láwọn alhadith níta fẹ́ mọ̀ tó mọ̀ yẹn ni ajẹ́ pé nǹkan yẹn haram ni abdullahi bin masurud ó ní láwà hadith ìtọ́nà ní gbẹ́nu àwọn èèyàn tó wọ́n kọ́ wọn rà tó máa rà tán yóò sọ wọn nù látara kó sọ wọn nù wọn wọ̀ náà iná wọn wọ̀ mohinu ó ní alẹ́gbẹ̀ náà ò lọ́wọ́ kan náà ni aláwọ̀ hadith bí ma'ana alẹ́gbẹ̀ ọkùnrin mẹ́ àbáwọn náà tún bẹ́ẹ̀ tìbálẹ́ pé tẹ̀síru sọ̀hábà wàtàbíìn ó là ń sọ àwọn náà tún bẹ́ẹ̀ àfáà tí náà ní òwúrò àbí àfáà tí sálà fà rẹ̀ àwọn ọmọ wa rẹ̀ nu tọ́wá ti ní àbọ̀tí àfáà tí ó tú báwọn àfáà náà àfáà náà wọ́n sì mọ̀ wọ́n sì mọ̀ gbogbo gbogbo àyè wọ́n mọ̀ gbogbo àyè bọ́n ṣe ibi Masud náà mọ̀ wọn ò mọ àfáà rẹ̀ lásìkò àwọn àfáà wa bí ní tèmíyà wọ́n mọ̀ àfáà rẹ̀ wọn mọ wọn sì mọ ibùnà sí lásìkò tiwọn lásìkò àwọn ọmọ bùkọ́rí wọn mọ àfáà rẹ wọn mọ mọ síjà wọn mọ wọn wọn mọ so ẹ jẹ́ káfa yín lọ jòkó lásìkò táwa yìí kí ló pè ní àlèpè náà mísíkì náà ń pè bẹ́ẹ̀ nínú àwọn delil tó sọ mísíkì di haramu nílé yìí tá máa ń sọ fún ọ pé tọ́ba fún àwọn ẹ̀ pé haramu ni mísíkì á níbo ló wà lọ́kọ̀ ha ọlọ́ọ̀lọ́ ń sọ bẹ́ẹ̀ anabi náà sì sọ ẹ̀rí nínú kwan lélẹ̀ ìfúnnu sọ́ọ́tù lukuman ayẹlẹ̀ kẹfà tẹ̀lé rẹ̀ wà. abdullahi mas'ud olójà mọ̀ pé gbìnàhùn ni ó tún wà ní hadith nínú muslim tí anabi alayhi wa sallam anabi ní bẹ́ẹ̀nu àwọn èèyàn tó bá dáhùn àsìkò kan wọ́n sọ àwọn nǹkan mẹ́rin yìí wọ́n sọ di ẹ̀tọ́ ajẹ́pẹ̀ nǹkan tó ń ṣe ẹ̀dẹ̀tọ́ bá lè sọ nǹkan ẹ̀dẹ̀tọ́ ìpìlẹ̀ bí kí ẹ̀ kí ni haramu ni àmọ́ àwùjọ wọn ti wá lọ ó ti wá lọ ó ti wá lọ ó ti dojúrú bọ́n ṣe sọ́dẹ̀ tó láwùjọ wọn nù nǹkan mẹ́rin à ń sọ eléyìí fún ẹni tó bá lọ ìwọ̀n gbádá ẹlòmíì lè yarí kanlẹ̀ àwọn òṣèré kọ́ wọlé ìgbà tí Abdullahi Mọ̀súrù sẹ́ torí wàhálà àwọn ọmọ tí kìnnìmọ̀ ń gbé káàkiri ọmọ dárò fìtínà yìí ìsì ń sọ pé ìgbà míì a lè fi tẹ̀síru àwọn al-mu'asirin nínú àwọn àfáàsìn a lè fi tako tẹ̀síru sọ̀hábà wàláhì ó wà ń sọ pé à ah, tẹ̀síru lèmi ṣe ń jámíà <laughs> o ṣe ń náà kọ́ nu <laughs> àbíkọ́ mọ́ gbọ́ yé àbíkọ́ pé àwọn àṣà ẹ̀rọ àwọn náà kọ́ńtẹ̀síru torí Egypt ló ti kọ́ ìkọ́kù kọ́ ni o almuhasib intafiye tẹ̀rí ẹni yẹn takò òun ni tó bá yẹ pé ẹ̀rí tẹ́ni yìí ó sì kí nìyí ó ní àyà Qur'an àbí tẹ̀sí ló kí nìyí àbí àdìsí ló kí nìyí tó support tẹ̀ tí o bá délé yìí o à nígbà wọlé ibi àwọn náà ọlọ́run fún àwọn náà ní ààyè àwọn àfáà tó wà yìí wọn ní ààyè àmọ́ kókó kan tí wọ́n ó tẹ́tí ó pẹ́ lẹ́ẹ̀fì máa rí gbogbo àwọn àfáà wọ́n máa ní gẹ́gẹ́ bí ẹlẹ́wọ̀n kẹsìn tó bá rí wọ́n máa rí fáyín gẹ́gẹ́ bí sọ́wọ́ báyìí ti sọ sáré báyìí ti sọ sáré báyìí ti sọ wọ́n máa fi tú háyà pọ̀ hàn wọ́n pàtàkì wọn ni pé kọ́lọ́ọ̀ ló pàtàkì wọn so mo ní Ànábì sallallahu alaihi wasallam ó lásìkò kan ń bọ̀ táwọn àlùmọ̀ ohun tí wọ́n ṣe nǹkan mẹ́rin tí wọ́n sọ di ẹ̀tọ́ alákọ̀ọ́kọ́ Ànábì ní zina ìbéèrè ti bí lọ ẹni pé lásìkò táwa yìí ó ti rí abẹ́ ti rí ẹ̀ báyìí sinẹ́ ti di ẹ̀ bábẹ́ ti dẹ̀tọ́ kọ́dà wọ́n ti stamp ẹ̀ ní house ní Nàìjíríà lónìí kìí ṣe crime kéèyàn mú obìnrin ọmọbìnrin tí ò tí tó eighteen years wọn á bá yín tẹjọ ń súnmọ́ra yín fọmọbìnrin àwọn pé ní à àjọṣe náà ni o kò rèpù mi o so àjọ àgbìlára méjì náà ni so ok ẹ máa lọ wọn fúri ó wà ní kọsí nàìjíríà ó wà ní kọsí nàìjíríà lórí pé ọmọ tó bá ti wọ eighteen years ọmọ tó bá bí ọmọ twelve yìí náà tí ò ti wọ eighteen tí bàbá kẹ́nìkan lọ tọ́lọ́dọ̀ bàbá rẹ̀ tí bàbá ni mo ti fi fún ọ káwá so igi ó ti di kíráàmù bàbá wọn so ẹ̀wọ̀n ìwọ ń fi ọmọdún méjìlá tí o ti mọ̀ pé máa tí <laughs> wọ́n lè máa tí ọ̀ tó wà nísìnyí wọ́n fi wọ́n fi lọ́kọ sòsìmẹ́ ti di ẹ̀tọ́ kọ́dà kìí sọ̀tọ̀ ìjọba ìṣẹ̀dá lọ́dọ̀ àwọn aláàfáà tiwa náà kọ́dà àwọn àfáà àlùmọ̀ yìí wọ́n ti sọ̀sìmẹ́ dẹ̀tọ́ dáadáa wọ́n dẹ̀ ń ṣe wá sí ẹ̀yin lọ́lẹ̀ pamọ́ wọn bọ̀ tí wọ́n ń ṣe wá sí pé tí náà dáa kò yí ọmọ jẹ́ for example ní Ìlọrin ìmọ̀lú mi àwọn náà tẹ̀lé àwọn afájáde díẹ̀ kọ́nà tó sànù wa wọ́n sì ń ṣe dìsín obìnrin àtọkùnrin tí wọn ò so igi fúnra wọn wọ́n pàdé àwọn ọlọ́jọ́ ọ̀nà mọ́tò wọn yẹra wọn nísìnyí boyfriend girlfriend wọ́n ti súnmọ́ra wọn wọ́n bára wọn sùn ó bá doyún sábà bí ọmọ yẹn kí wọ́n tó sọ ọmọ yẹn ló kọ ní ọjọ́ kẹjọ tó fẹ́ sọ ló kọ wọ́n àkọlọ pé àwọn àfáà wa mo rí kan tí wọ́n ṣe ẹ rò pé fíìmù lé bá tí wọ́n fídíò rẹ̀ ní tẹ́ bá ń wo ilé yín ẹ rò pé fíìmù lẹ́ ń wò àdá pé níjọba fáà kí ní bẹ̀rẹ̀ fíìmù eléyìí ló tún wọ́ọ̀sì díẹ̀ wọ́n àkọ́kọ́ sọ yìí láàárọ̀ àárọ̀ náà gbogbo ẹ̀ wọ́n ń pa ìjòkó kan náà ni wọ́n kọ́ sọ yìgì náà èyí tí wọ́n sọ yìí wọ́n sọ yìgì tí wọ́n kóhun jọ fíìmù wọ́n sọ yìgì báyìí wọ́n sọ yìgì dábàá ìdè ẹnìkan wá sunkún wọlé kókó lẹ́yìn wọlé sọ́rí ẹkún náà ni abáríkà wa bímọ <laughs> ọmọ ìjọ ẹjọ wọ́n ní àgbọ̀n sọ́dọ̀ àfa àwọn àti àsọ olókọ. sẹ́kọ̀ọ́ ti sọ sí lẹ́tẹ̀ẹ́ tọ́lélẹ́ yìí àwọn tí wọ́n pe àfa láwọn èèyàn tí wọ́n lẹ́bi àbí wọn lẹ́bi wọn lẹ́bi. kí ló dé wọ́n pe àfa tí wọ́n pe mẹ́kání tí wọ́n pe mẹ́kọ̀ tó kó tó wọ́n pe àfa tí wọ́n pe bíkìlà kí ló dé wọ́n pe àfa tí wọ́n pe fọ́gá kí ló dé wọ́n pe dókítà alábẹ́ tó ṣe sí abẹ́ fún mi lọ́ti bímọ kí ló dé wọ́n pe torí pé ọ̀rọ̀ àfáà ni kí ni àfáà ń sojú àfáà ń sojú ọlọ́run ọba iṣẹ́ tó yẹ káfà jẹ́ ń bẹ̀ o iṣẹ́ tálẹ̀ kó jẹ́ iṣẹ́ ọlọ́run ni torí iṣẹ́ tí wọ́n bẹ̀ iṣẹ́ tí wọ́n gbé kọ́ lọ́rùn iṣẹ́ ọlọ́run ni àwọn mẹ́tẹ́rẹ́ bẹ́sẹ̀ àwọn ọ̀dà àwọn náà mo rọ́lú nínú àbúrò ọkọ ni èmi náà ni ọtí bí tọ́lọ́ ti fi tọ̀ bá dúkà rẹ̀ ó lọ́la ẹ̀ sọ ìgbésẹ̀ rẹ̀ àwọn ẹ̀sìn àbá bá ti kànú àwọn èyí náà rèé tọ̀ ọmọ ọba tẹ torí ẹ̀ pè wá iṣẹ́ ẹ̀ là ń jẹ́ lẹ́ni pè wá o ẹlọ́run sọ́kùnrin sọ abẹ́ kó wà ọlọ́run ní azaniyatu wa zani ajá ní ti bá ń gbé fájìlì dúú kulla ní hatajarda táwọn méjì ti máa rìrì ọkùnrin yìí ti lọ́kọ̀ kan lẹ́tẹ̀ ó ti níyàwó kan lẹ́tẹ̀ tẹ́lẹ̀ tó ń ṣe igi rẹ̀ tóun ti ní eléyìí là ń bá wí nísìn. ọlọ́run ní bí ẹni bá ṣe sìnà lọ́kùnrin àtòbìnrin ọlọ́run ní ẹ̀kọ́ ṣe àwọn méjì ní ẹgbà abúlálà ọgọ́rùn-ún náà. iṣẹ́ ọlọ́run ní jẹ́ o àbíkẹ́ ẹ̀kọ́ bí wọ́n ṣe. kútùbà làfà ń ka àfọ̀ eléyìí kútùbà ní ka jẹ̀mọ́ tí àfọ̀ bá ń ṣe eléyìí wọ́n pè mọ́ jọ́ mi wọ́n ní pè mọ́ àfáàmì tó ṣe wọ́n pè mọ́ jọ́ mi wọ́n ní pè mọ́ eléyìnlẹ̀ tó ṣe yóò wá máa jẹ́ ìdójútì fún gbogbo àwọn tó máa ń ṣe sìná yóò jẹ́ kíkiri yóò dínkù àbí kò ní jókòó dínkù kọ́lá àbúrò pàtẹ́sẹ̀ wọn búra làwọn náà wọ́n yí ẹ̀yẹ wọn ní pọ́pílìkì nu pé èmi ò ní so igi tó fẹ́ sìná làwọn méjì wọ́n jẹ̀bi kú eléyìí jẹ̀bi kú tiẹ̀ tó ti máa rí eléyìí jẹ̀bi kú kẹ́ ṣe bí lára fún gidi salamu alaikum ó tẹ́lẹ̀ bàbá ẹlọ bàbá mi náà wá òun náà sọ the same thing ẹlọ́kà mẹ́jì àtàrà yóò dínkù àbẹ́ òní dínkù ọ̀nà táwọn àgbà táwọn àfà àti ìjọsìjọ́ díẹ̀ tọ́ lélẹ́yìn fáwọn èèyàn ìgbà tẹ́gbẹ̀rẹ́ ṣe tẹ́gbẹ̀rẹ́ free ah mo láì àfà àtẹ́pẹ́ níjọ́ nítorí wọ́n sọ nítorí wọ́n sọ ẹlọ́kà àfà àtẹ́pẹ́ nígbà àti sísà mi lẹ́ẹ̀ máa mi pè ẹ̀ ẹ̀ lórí ikú ẹ̀jọ̀ àfà àtẹ́pẹ́ máa kó sísà mi máa mi pè àwọn òbí náà àwọn náà sọ sí náà dẹ̀ tán kẹlẹ̀ pé ti tẹ̀ tọ́tẹ́ yẹn ni. ẹ máa rí òbí tí mo sọ fún ọmọ rẹ̀ obìnrin tó ń wá ilé ẹ̀kọ́ tí wọ́n ń sanwó ilé tó ń sanwó ilé ẹ̀kọ́ rẹ̀ kọ́dà kó bá jẹ́ secondary school kó bá jẹ́ ẹran ṣiṣan ẹ̀ sàn sanwó ilé ẹ̀kọ́ rẹ̀ ni. ó wá bẹ̀rẹ̀ alákòóso ọlọ́run dáàdi ẹ̀ láti fún mi lówó mo fi ra sọ́ọ̀fù sọ́ọ̀fù kí ló yẹ fi ṣe mo yẹ fi fọ ìborùn mi inú wọn ta twenty naira twenty naira ló ń bèrè ọ̀rẹ́ múlíká twenty naira múlíká adúrú rẹ̀ múrí kan. ọmọ ìyá kìíní bẹ́ẹ̀ ni kọ́dà ìgbà mi láti ilé ìwé kan yá ọ̀tẹ̀ yá ọ̀tẹ̀ fún ọ̀rẹ́ lẹ́sìmẹ́ kẹ́ni kọ́ wọn ṣe o bí yóò bá dán lójú lọ́pọ̀lọpọ̀ ilé lónìí ọmọ secondary school wọ́n ti ń ṣe àwọn junior wọ́n ti ń ṣe tán máa ń da ilé ìwé bọ̀ wọ́n wà yálé ọkùnrin àbí weekend báyìí wọ́n yà lé wọn wọ́n múra yóò múra lé wọn yóò wá sí pépépépé yóò wá bá ìyàwó ìyá ọkùnrin yóò bá ní sáà yóò bá ní yóò wá lẹ́nu náà ẹ ká lọ́mọ ẹ ká sọmọ mi ẹ kù sí ẹ o ẹ lọ́kùnrin tó dé wà lé ó wà lé sí òsì ayọ̀ oúnjẹ ẹ̀jọ́ wọ́n ti wọlé wọn lọ́kàtí méjì láwọn mẹ́ta lẹ́sìn náà ń ṣe bá rí kí lé léwu jẹ̀mọ́ tí wọ́n bá wá rí lọ́wọ́ abẹ́ lọ́wọ́ tó dé pé ó tó yí mẹ́ta fa àríyá bọ̀ fa ẹja ni àwọn òbí òdí nìkankan tẹ́rí àwọn alùsùn náà gbogbo kọ́tù ọjọ́ àwọn là ń jìrì sí. ẹ rí i pé ń jọ kọ́dà ẹni tí ó fẹ́ ìyàwó gan ká tó mọra wọn wọn ti kọ́kọ́ lọ tí wọ́n tó mọra wọn wọn làwọn òbí wọn kọ́ lọ. kí ọkọ tó báyàwó sọ̀rọ̀ bí ṣe láti gbé wa nù ìbò làwọn òbí kọ́kọ́ lọ ẹ lákùn ọmọ wa ọmọ wa kún dé nípa tẹ̀ ń bọ́ <laughs> àfikún fẹ́ yẹ̀rọ. Ah, yẹ̀rọ yẹ̀rọ yẹ̀rọ ti lọ́kọ ah, yẹ̀rọ ìlọ́kọ gẹ́gẹ́ bí nísìnyí báwọn alùsùn ti sinú kátó ìmọ̀ òwúwa kátó bọ́mọ sọ̀rọ̀ kátó kí ni yìí kátó kákọ̀ tọ̀ òbí ẹ lọ́mọ. tẹ̀rí bá nísìnyí ọlọ́run sàmànà wa torí àsìkò ìka àkọ́kọ́ tálẹ́mi wọn sọ̀rọ̀ ẹ̀tọ́ nù ẹlẹ́ẹ̀kejì ọtí mímu ó lẹ́tẹ̀ ti dẹ̀tọ́ àbí ó ti dẹ̀tọ́ <laughs> ó ti dẹ̀tọ́ tí ó ti jẹ́ pé ẹni tó jẹ́ mùsùlùmí tí ó fẹ́ ṣe sí lọ́n fọ́mọ nínú tẹ́ kọ síbẹ̀ sinapu amẹ́ <laughs> yóò wá lọ́sẹ̀ àgbàlagbà ni. ẹlẹ́ẹ̀kẹta tánàbí sọ aṣọ àlẹ́hàrí èyí làwọn ọmọ kò títí láwùjọ wáyà yìí àwùjọ tó ti ń wọ àmọ́ ti ṣẹlẹ̀ mẹ́ ẹlẹ́ẹ̀kẹrin alẹ́bí ni alimaasi music music haram ni music kéèyàn máa gbọ́ sùlára nǹkan tí ṣẹlẹ̀ àṣẹ ní haramu ni sotori àsìkò kí kálíbà tó ń yọ àwọn nǹkan àwọn fàmíì tí máa ń bẹ lára wa àbáwọn tó lè máa jẹ́ ṣubúhà níbi ọ̀rọ̀ music kò yẹ ká dá dó báyìí lóòótọ́ kí sọ̀rọ̀ music làbẹ́ sọ bọ́ tó yẹ ká tún sọ àwọn àlàyé míì nítorí àwọn ọ̀rọ̀ tó máa gbọ́ má dá wọn lóhùn kéwù onáké àwọn kéwù tó kún bọ̀ aṣọ tó kún bọ̀ lọ́dún wọ̀ <laughs> bọ́ra ní sango ìjọ ní mọ́tò rẹ̀ tòkú bọ̀ náà ní fíríjì gan nísìnyí kọ́dà yẹn sì nísìn àwọn obìnrin tẹ̀ ń fẹ́ náà kọ́ ẹ wàá fẹ́ gba kéwù tòkú bọ̀ <laughs> kéwù tòkú bọ̀ bẹ́ẹ̀ lọ́sọ̀ lọ kéwù táwọn sọ di kínní mọ́ da wọn lọ anabi muhammad sallallahu alayhi wa sallam ó ní sọ pé alinu anika ẹsẹ kéde nika fituf tẹludulada àdìsí ní tó lọ wọn bára mi sọ àrẹ́sọ àrẹ́bí ti sọ lóòótọ́ sọ́kọ́ ọ̀bá yẹn bí eléyìí nísìnyí yóò mọ ọmọ ẹ̀ àà wọn ò dákẹ́ mọ̀ fa lọ́dọ̀ àìsà báyìí àwọn obìnrin àwọn ju eriyat wọ́n ti jókòó ta àìsà ní bá ń dárin fọ́dọ̀ àwọn tó fìlù sí lòdòdò bàndínì wọn lùjọ náà nígbà tí wọ́n bí ń bọ̀ láti Mọ̀dínà tí ń bọ̀ láti Mọ̀kà ti lọ Mọ̀dínà àà kí náà ń sọ sí èyí ọ̀yí ìwọ́n ni màá mi rí eléyìí fún àwọn alùsùn ẹ̀ lọ́wọ́ àti wọn láéláé láìsí pé èyí tó wíbálù súnà olólẹ́tọ̀ rẹ̀ so eléyìí ọ̀fà ni tó lè fi mú ọ so àti kéèyàn sílẹ̀ nìyí kéèyàn gbọ́nù lára but àyè tó wà lẹ́yìn lè gbà á lásìkò rẹ̀ ṣáàlà kẹrí ká tó mọ síwájú nípa àwọn ọ̀rọ̀ tẹ̀síù tó kù so ní àkọ́kọ́ yanjú lọ́la so wọ́n táwa tó bá ti di gẹ́gẹ́ ládùúgbò tó wà ní òde one two three four five okay six ẹ̀rọ wọn wa alaikum salam ẹ̀rọ kan náà ní agbára yìí fún yín ẹ̀ náà ó pọ̀ ní ẹsẹ̀ ẹ̀kú dọ̀la náà. máa ń tàsí mi létí. wọ́n láǹfà àti ṣe wáàsí tí wọ́n ṣe wáàsí pé ó yẹ kẹ́ mọ́tà ṣe láyé o pé olórin kan náà sọ bẹ́ẹ̀. sẹ́ẹ̀rì àwọn olórin ti wá ká lu ọ̀rọ̀ wọn ọ̀rọ̀ jọ̀gbọ́n máa ń bẹ lọ́rọ̀ wọn àmọ́ tó pé wọ́n ti di fásitì òun là ń lu ọ̀rọ̀ wọn mọ́ àmọ́ ìlú wá pé orin ti ẹ̀ ké bá lù sí alimọ̀ lò ó ń ṣe débi àwọn ẹgbẹ́ àwọn afárá ń kéwú náà táwọn abádébì kan wọ́n ní pẹ́lá gẹ́gẹ́ bí afọ́ olórin sọ pé wọ́n ní àyà tó bè láà máa lè àyà tó hàn bẹ́ẹ̀ náà tó kí náà sí hùn. eré àdá ẹ̀ ti lórí ọdẹ ah, <laughs> ọ̀rọ̀ àwọn afárá náà fi kan pẹ̀lú ẹ máa pè lọ́rọ̀ jọ̀gbọ́n ara ìkan tó nù nù ọ̀fà sagbọ̀rọ̀ yanjú so ó dáa kó wo nǹkan mi àbí kó kàn sọ lásán tó bá ní kó mọ̀ pé olórin yẹn nígbà wí because àwọn tí ń bá sọ̀rọ̀ kí wọ́n gbòòrì mọ́ yóò tún jẹ́ kẹ́mi wọ́n tún fúyẹ́ mẹ́ ẹ̀ abáná máa ń dán gbọ́ báyà ẹ̀ ó dáhùn ló yarí ọlọ́run mẹ́ni ẹ̀ so kọ́ máa lò kọ́ lò táwọn míì tó bá jẹ́ ìtàn bá lùlù sí number two. <laughs> nǹkan dénú <laughs> èmi ò mọ́tẹ́lẹ́ sí o ìmọ̀mọ́ àhà èyàn lè kú òde <laughs> gẹ́gẹ́ ti fi sí ìmọ̀mọ́ ń ṣe àlùalá wọ́n wá ti ń kí lọ awárí pé ẹsẹ̀ rẹ̀ yìí omi ò kárí rẹ̀ torí kò léhun òun ti ẹbí òṣèlú mọ́ni kò ní problem àwọn àti ẹbí arí ń kọ́ ẹ ó dàbí ẹ̀ ẹ̀ sì ń jábọ̀lá lọ́wọ́ gbẹ̀gẹ́ ń tó àbí tí oní jẹ́gi ẹ wá fẹ́ rí gbẹ̀rẹ̀gẹ́ báyìí lè ti ẹ máa jẹ lọ náà ni wallahu ta'ala ala bisawab bẹ́ẹ̀ nìyẹn lè bọ́ sẹ́yìn tiẹ̀ wallahu ta'ala ala bisawab. number three kọ̀ndíṣẹ̀ wo ló lè ṣẹlẹ̀ sí yẹn tí ó fi sílẹ̀ jáde kírun lóòótọ́ àwọn àbá máa ń sọ pé èèyàn lè fi sílẹ̀ jáde kírun kò sí tó búburú mẹ́ àmì ìwà yàwó ìdẹ́bẹ̀ ìsọfún mo gbọ́ kọ́lá inú ọyẹ́ ló tó wá dán o ọ wá mú sílẹ̀ tó wá fi ráyè púpọ̀ lẹ́rìí kọ́pọ̀ kanú sí àwọn ìṣẹ̀ kárádì. àwọn afáwọn òkè ọlọ́run kúndù zinata kún inda kul masajid wọ́n ní àyà gangan lórí ìrun tán ló sọ. táwọn fẹ́ lọ kírun aṣọ tó dáa oníkàmọ́ wọ̀ àmọ́ kọ̀ǹtítà ní fàálòtọ́ àwọn afá máa ń sọ eléyìí kí kó lásán lé nǹkan kó sásán rẹ nǹkan kó ṣe wọ́n gẹ́gẹ́ fún ààrẹ àwọn ìkan máa ń sèyàn nìkan sásán yẹn lè ti kírun bóyá ooru tó mú lágbá àmọ́ kò lè fara gbá ooru yẹn pẹ̀lú kó wọ aṣọ pẹ̀lú kó tó lọ mọ́sálásí eré òun ó lè ṣe bẹ́ẹ̀ sódà àbí kò láwọn tó lè wọ̀ àwọn ẹgbẹ́ tí wọ́n bí aṣọ rẹ̀ so níparí. aleykum salaam. É? <laughs> ẹni tí yóò ṣe kóòtù àbí tí wọ́n ní wọ́n ló ṣe kóòtù tó bá àwọn kóòtù ló pa á ẹgbẹ́ bá kọ́ọ̀tù bá ti pààyàn tí kọ́ọ̀tù bá ti pààyàn wọ́n lè kọ́ọ̀tù ni wọ́n náà nù wọ́n àwọn ọmọ wọn ara wọn káàkiri kọ́ọ̀tù àwọn kan ti wọ́n kẹ́kẹ́ báyìí náà ìpínlẹ̀ yẹn àfáyàré bó <laughs> ti parí ẹnìkan máa rí mẹ́wọ̀n bí ń lọ pé ẹnìkan dájú kutu bẹ́ẹ̀ ń bọ̀ ọmọ láti náà ni inú òkùnkùn ń gun mọ́sílẹ̀ wá wúrúrú mọ́sílẹ̀ fún takú kò bá yẹ tó bá jí àlọ́ báyìí bébè sọ ẹ̀rọ kúrò èmi hàn náà wọ́n adéwọ̀ <laughs> èyí dí àgiri nítọ̀ so wọ́n mẹ́ni tán wọ́n á ní sọ́tọ́ sáfà lẹ́nu pé ní à kóòtù ni kò sí dátùmí náà rẹ̀ sírètì ni àfọ́kùn sọ bẹ́ẹ̀ eléyìí anẹ́bí nìkan ló tọ́ sí lẹ́nu àtọ́lọ́wọ́n ọba kò tọ́ sẹ́lómi lẹ́nu mọ́ tó bá nísìn lóòótọ́ iṣẹ́ kúfúrú iṣẹ́ ṣíríkì ó lè wà nù iṣẹ́ táwọn ọmọ kóòtù máa ń ṣe torí yóò fẹ́ lè jìnnà díẹ̀ kéèyàn máa ṣe kóòtù kó máa ṣe ṣíríkì torí kó máa fẹ́ ní òkígbẹ́ wọ́n sì ní ìwọ ọmọ ní mo máa ṣe òkígbẹ́ wọ́n máa fẹ́ ṣe òkígbẹ́ so òkígbẹ́ ṣírìkù ní bọ́sùn ti bẹ́ẹ̀ àgbọ̀ sọ pé inú rẹ̀ straight ni kí ló fà á ẹlẹ́mìí lè ti túbá ara àwọn tí ó pé wọ́n ṣe court wọ́n sì túbá wàláì pé làwọn ti fẹ́ túbá yìí wọ́n ti fẹ́ túbá sùúrù ẹni yẹn ṣe pé wọ́n lè padà pa ó sì túbá wọ́n ní ó sì túbá tiẹ̀ ó ti tán kò sí dáàtúmí náà rẹ̀ mọ́ ìwọ gan lọmọ náà nù so islam ò fún aláǹfààní rẹ̀ a lè sọ pé tó bá jẹ́ tó bá jẹ́ court tó bá kú lórí court yóò wọ̀ náà ìyẹn lè sọ bẹ́ẹ̀ bọ́tà bá rẹ̀ tó jẹ́ court tó wá pa àgbẹ̀dá ah, ọmọ náà lélẹ́yìí àgbọ̀rọ̀ sọ bẹ́ẹ̀ wallahu ta'ala alam bisawab wa sallallahu ala nabiyyina muhammadin wa ala alihi wa sahbihi wa sallim subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta wa atubu